Àmórí òkè àánú ṣìkù ti pé ọdún méje. Ah! agbára ọlọ́run tó ń fọ̀n bíi tàtẹ̀yìnwá ó ń fọ̀n síbẹ̀ pẹ̀lú wa agbára. ìyẹn lórí òkè àánú ṣìkù èyí tí ọlọ́run gbé kalẹ̀ látọwọ́ wòlíì àgbáyé ni. prọfẹtẹ mayo lagunjú. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí òkè àánú ṣìkù pé ọdún méje àtọ̀sán àtòru ńlá fìmọ̀ gbáre lọ́wọ́ ọlọ́run aláàánú. bẹ̀rẹ̀ lọ́jọ́ saturday seventh of september twenty twenty four. pẹ̀lú àkòrí who is like unto thee. o lord among the gods. tàbí ó gbàgbọ́ olúwa nínú àwọn alágbára ah! àṣẹ ajáde ìgbé ìwọ́de ó ṣẹlẹ̀. níbi tí àṣẹ ọ̀rọ̀ bá ti ń jáde láti ẹnu. bàbá wa olùgbàlejò. prọfẹtẹ mayo lagudu. district superintendent pizon. àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run. lára wọn ni. prọfẹt dr adio. prọfẹt ọláyíwọlá alábíyamọ. àwọn olórí ẹ̀mí wà rèé o. lẹ́kàn rẹ̀ mí lẹ́kún. prọfẹ̀dì ọmọ abúlé. àpèkẹ́ ọ̀la. ibi tó ti máa wáyé ni. cac oríòkè anúṣekù. ẹlẹ́kàn area ìṣọ̀kan local government. àpòmù ọ̀ṣun state. pastor sam adébísí ni bàbá oríòkè. fún àlàyé ẹ pè bàbá oríòkè sórí zero eight one six two one one nine five eight four. àjọ̀dún ọdún keje oríòkè anúṣekù máa bọ̀ àánú yóò fọ̀rọ̀ rẹ̀ jọ ayé lójú.